أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب الحكيم أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لسائر مبين إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام في ستة أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفين إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ثم يعيده ليجزي الذين آمنوا ليجزي الذين آمنوا وأمنوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اللهم ارحمنا بالقرآن الحكيم أمين اجعله لنا إماما ونورا وهدى ورحمة آمين اللهم ذكرنا منه ما نسينا آمين وعلمنا منه ما جهلنا آمين وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار آمين واجعله لنا حجة يا رب العالمين واجعلوا لنا أوجدا يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الإقلام تلك آه الكتاب الحكيم أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدر صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين إن ربكم الله الذي خلق السماوات والأرض خلق السماوات والأرض والأرض في ستة أيام والأرض في ستة أيام أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون إليه مرجوكم جميعا على الله حقا إنه يبدو لخلق ثم يعيد ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون الذين كفروا لهم شراب من حميم وأذاب أليم بما كانوا يكفرون بدانا بتوحيد الإله مبسلا بدانا بتوحيد الإله مبسلا سنختم بذكر الحبيب محمدا سنختم ẹni tí orúkọ rẹ̀ ṣe fi fara nǹkan tí ọkọ̀ èèyàn máa balẹ̀ pé àtìbẹ̀rẹ̀ àtòpin iṣẹ́ yọjà sí rọrùn náà أنا بدوريدي إلهي مبذملا Bàbá pè yí, èwo ló tún tó ìmọ̀ náà lọ́kàn sálù ma bọ́lọ́run ṣe ń jẹ́ ókọ tó pè rẹ̀, ìròyìn tó jẹ́. Bàbá náà fi tó ní dìrì ìlàrí múbàbì mẹ́lá. Títà wá fi pààrà ọ̀rọ̀ Ọlọ́run ti rọ̀ lẹ́yìn. Òun بتوحيد الإله قدس ملاها خلقتم بذكر لحبيبه مجملا نزقتم بذكر لحبيبه مجملا Ẹ̀yàmbá forúkọ ọlọ́run wọ nǹkan adúpẹ́ fún, kọ̀sẹ̀ tó tún ní kí á kí káyìn lẹ́yìn ọlọ́run jẹni tó lọ́run fi dáadáa ìran sí wa lọ Sàdákàtùmù ní ìbìkiri lè rà ní ibi ìmújá mẹ́lá Sàdákàtùmù bí ìbìkiri lè rà ní ibi ìmújá mẹ́lá. Ìkẹ́ ọlọ́run ẹni èyí tí ọlọ́run rán sí wa òsìkí níkà tí ó dóore tí èyí ó rí láyé tí ó tún jẹ àlùbáríkà ẹ̀ lọ́run fàdàbí ẹ̀ ojú ráwẹ̀. tàbí yóò ní àdáná bàdà àti ìwà àrùn àwọ̀dánù sílẹ̀ àrùn ní ìrùmẹ́nu ìbáná fi dé ayé fún òkùnkùn àdánà bájàyí àti ìjókùnkùn ẹ̀ ní pé kò sí tí jánà bí ọlọ́run àsìkò tọ́lọ́run rán nábì òun lásìkò fátàrà sí ìrìnà rùsùlì ìgbà tí ọ̀dá àwọn ọlọ́run já ẹ̀mùdá

Máàdà yà àti wàbàdé wàgé. Nígbà tí ọlọ́run ránàbì nìyẹn gba ayé ti jákàmùná máa kàn sójíṣẹ́ máa. Nínà wà ní àwùzánù ilé àríyàn lánàá. Nínà rúgbólé wà ní Orílẹ̀ ayé fún irú èyí tí ayé tún ń gbé lárugẹ ní ìsìn wọ́n ní àwọn fẹ́ẹ̀nù gbogbo sàtí àwọn bàbá ti fi ọ̀rọ̀ ọlọ́run ta lókìtì lulẹ̀ òun làwọn kan tún ń gbé dìde ní ìsìn kò jẹ́ mà adábìtì tí ó yé wa pé ìsìlámù yìí bàjẹ́ àṣàrí bá òfin ẹ̀rọ ní gbàǹgà máa bàjẹ́ ìgbà tí yóò tó dé ó dé lájòjì táwọn èèyàn wò pé èwo tún lè yìí torí tó bá ní ká máa forí kanlẹ̀ fún tó yàtọ̀ fọ́lọ́run Ìyàwó tó lè wà ní àwọn ọ̀sánù sílé àrùn yóò gbádùn. Nínú àrùn tó lè Báyẹ̀ bá wá wá náà fún òsà ní ìsìn tí a ń pè ní àṣà bàbá wọn, àṣà ìkọ́ Kèé sàtàtọ́ máa rí tí jókòó tìí tó bá játa bàbá yìí ní kẹ́ òkúta gúnlẹ̀ kẹ́ máa tako sí ẹ̀ bá ń tọ́ta ló àwọn bàbá yìí àtàrí kélé ọmọ rẹ̀ yà ń bẹ̀ ní èsè lọ́tọ̀ wá máa sáré kiri fún ìsìn lásìkò tá yé ti là tó ti lájú kúrò bí ìbọn sáà ẹnu jọ́ máa gbogbo àwọn tí a kó wọn ara wọn jọ àwọn obìnrin tí a máa yà mo ní ẹ̀yìn tẹ́ wọ́n gbogbo pébìkala tún lọ síbi tẹ́ ń lọ rí ibi oòrùn ibi tẹ́ ti sún àṣọ máa àyà tẹ́ wọ́n gbogbo ògbóró kiri síbi tẹ́ lọ́nù Tí wọ́n ti ṣẹ́ dáadáa ìyíyà ní wípé ọlọ́run pa náà gẹ́bọ̀rẹ́. Kọmọ ẹgbẹ́ súnà ànábì ga. Ibi bí àdánwò ti báyé ni wípé àwọn tí ẹ́ kẹ́kùránù ní ẹkọ́kọ́ gbógun ti súnà ànábì. kò sẹ́ ìmọ̀nú ẹ̀ káwọn tí wọn ò tí ẹ̀ mọ́ ẹ̀sìn tí wọ́n bá ń gbógun tì ọ̀yẹ́ káké mà nígbà ẹni ọkàlù kùránù gan ga gan gbógun ti súnà ànábì táwọn bàbá kò ní sàdúrà mọ́sáàsì kan léyìí tí bá a ṣe kéré lọ́jọ́ orí tá a bàbá ìjẹ́ máa ṣe ládùn ànípọ́lọ̀ ọlọ́run gbé súnà ànábì dá àdúrà bàbá nù wọ́n kàlábà mí bá dì yí mọ́ kàlì fún ẹgbẹ́rún sọ̀lájà èyí ta wá kẹni páwọn tó rólé àwọn bàbá lónìí iná adẹ́bọ̀ gan làwọn gan náà mú kàlọ́kẹ́ sàn olùwọ́n náà bá mú wọn náà sàn nílò ọmọ tó pé tó gbé lóríta ìwọ̀gán ti taná sínú adẹ́bọ tó rí ibi ìpàdé àwọn alẹ́bọ náà ní ojú kan náà lẹ́tijọ́ pàdé ibi ìkẹ́ ti jánù anábìlá ń fi Anábìlọ́lọ́run lò

bẹ́ẹ̀ là tó pa ìmọ́lẹ̀ ànábì ní pípọ̀. wà á lọ́rọ̀ náà náà وعلمنا الإسلام فوحنا عبده وعلمنا الإسلام فالله نعمده Anábì ló ló fi iná ọlọ́run dẹ́rù báyìí. Wà á lájú ọ̀bá máa ń rí mú ẹ.

ọba aṣọ́jú ẹ̀dá. Wọ́n wá yọ́wọ́ jẹ́lẹ̀. Àdúrà àwọn tá a jèrè ìmọ̀ lára wọn, gbogbo ìta àwọn látàárọ̀ náà làdúrà wọn. Ọlọ́run bá ní kẹwọn. Àmín. Níbi a ti dúó Gbogbo èyí tàà bá mà máa jẹ́ àgbàgbé, àmì kòrò òkà. Fọ́lá dáńdá. Kòrò òkà. Fọ́lá dáńdá. Na máa ṣá àlọ́. Ìnáwó ìrànlámù lè Ọlọ́run èyí tó wúlò fánúmà olófimà wá àmín yóò lè sàmà níwájú ẹ̀mí ìmà wá ó àmín nígbà tí sinmi lánàá ni ọ̀rọ̀ ayà tọ́lọ́hun fi ń fi ọkà nẹ́bí balẹ̀ Nígbẹ́ báwọn àṣèbèrí bá láwọn ọ̀bọ̀ lọ.

عليه توكلت وهو رب العرش العظيم آية yìí nínú àkọọ́lẹ̀ wọ́n nígbà ànábì dé Màdínà. Sallallahu alaihi wasallam. Àwọn ìran Juhaina ọ̀nà wọ́n wá bá nàbì wọ́n wá ń sọ bá nàbì wípé àti ọ̀káàbọ̀ ìnáka kọ́dí anzalita bẹ́ẹ̀nà àzọ̀hárìná ó ti sọ̀kalẹ̀ sáàrin wa àti rí ọ fa áwọ̀fìkì lánàá Fún wa ní ìkankan tí ó fi ẹ̀mí wa balẹ̀, tí ó jẹ́ ságbọ̀ ọgbọ́, tí wọ́n ní ó ti gbà wá gbọ́. Ànábì wa ń bi wọ́n léèrè wípé wàlímásà altun hàrà. Kí ló mú yí bèèrè kú bèèrè tí? Kí ló bèèrè yìí? wọ́n ní nọ́tùlùbùl amna bá bá tẹ̀lé ọlọ́ afẹ́ ń tọ́ sọ fún àti òbí aláyàbalẹ̀ tí yóò fi ní jẹ́ lẹ́yìn ẹ òun ní ọlọ́run nípa ẹgbẹ́ ìtàwọn èèyàn fẹ́nu ayà ìlọ́lọ́run wá sọ̀kalẹ̀ Fẹ̀yìn tẹ̀wọ̀ lọ́wọ́. Láti làkọ́díjà kan. Làkọ́díjà kúrò ọdún lómi ní àbúdìkún. Amúnù wo lẹ̀ wá sí? Òjíṣẹ́ tí a rán sí ara. Nínú àbúdìkún. Bí nǹkan kan bá lè lára yín, ó tóbi lọ́dọ̀ tí. Àkàrí ìrìn àlẹ́ ìmọ̀ àlẹ́

Lọ́bá mọ̀ pọ́ tẹ̀lé mi ọlọ́run lọ́bà fún. Wọ́n lè ìdámà gáríńdù. Èmi náà jẹ́ ránṣẹ́ ọlọ́mọ bá dúó. Wọ́n rú ààrọ̀ gbọ́lá ààrẹ láàrin. Tó fi náà. ní ọbẹ̀ ẹbọ́ ni oṣó látó máa jí lọ́wọ́.

Ẹbẹ́ níbi ọlọ́run lọ gbẹ́kẹ̀lé ọmọ ṣòfúnpá tó lọ. Ṣèpó jẹ ń bẹ nídàrẹ̀ gàǹgà ńlá. Sọ ọmọ dúbà tó bẹ̀rẹ̀. Ó tó bẹ̀rẹ̀ wá sí dúbà àwọn àgbà, dúbà àwọn bàbá, dúbà àwọn àwọn ìyá rẹ̀. Nǹkan ti sí ọ̀nù. Nǹkan ti sí ọ̀nù. Àlẹ́ fún. Lẹ́gbùn Àléyìn dọ́wọ́ gálíjú. Ẹni tí ó sì sí eléyìí èwẹ́ ìwò. Èwẹ́ yìí, eléyìí èsẹsẹ́ kó tó máa wẹ̀ ìwò, pé sí wọ́n fẹ́ ìdíjẹ́mbọ̀. Wọ́n máa bọ̀ nǹkan lọ́bá ilé ìwá. Ọkùnrin ẹ̀mọ́. tó

wọ́n náà tọ́ ọgbọ́n ó mú ti ẹ lọ wà sínú ìdíjọ́rọ̀ ọlọ́nu kìí ṣe sọ dúkù kẹ káyé sọ wá sídà lónìí fàíjà wà lọ́wọ́ pàpúlẹ̀ hmm. àti bí ọlọ́ ọ̀rẹ́mọ́lọ́wọ́ tẹ̀lé wọ́n sọ fọ́lọ̀ tuntun láàrín ilẹ̀ tó máa wọ́n ti rí etí ọ̀pìn aláàmúlò tí ọ̀pìn aláyàbalẹ̀ ọlọ́dúnrẹ́ àgbẹ́bì mọ́ wo tí a fàkúrí ọlọ́run ti tó mi láàbá lọ ẹjọ́ kò Sẹ́lò mí ìṣẹ́ èèyàn pè ìṣẹ́ èèyàn pè lọ́lọ́ tí gbẹ́kẹ̀ẹ́ lé gòrò. Àrẹ́rìn ìdàwà gẹ́lẹ́lù ni mo bá dùn wọ́n àrọ̀gbọ́lẹ̀ àrìnlẹ̀ àrìnlẹ̀ àrìnlẹ̀ Ìgbìgbà ọlọ́run ìgbàlẹ̀ ara sí ọlọ́run tí wọ́n hmm. tó ní afẹ́ká mọ bó ṣe tó hmm. láti wá ti ṣíbi wípé bálẹ̀ ara ti ṣe tó ẹni ó ní olọ́lọ́run. Ẹ̀fọ́wọ́ máa ma gígé èèyàn pẹ̀lú tí èèyàn bá ní. Wà máa ma kí tó bí èèyàn pẹ̀lú tí bá ń fẹ́ lọ́wọ́ ẹ̀. Olúwo fi máa wà á. Pé kí ló lè wà? Ọlọ́run fi máa dára tí wá ń bì, ọ fẹ́ Olẹ́mi mo ní àyára sí tó dá. Wọ́n wà rọ̀bọ́lẹ̀ àárẹ̀lẹ̀ àmì. Ní ti pọ̀ tó sọ̀rọ̀ àyára sí, tó sọ bó ṣe tó àti pàtàkì ẹ̀. Bọ́ọ̀ bá ti ẹ̀mọ́ bó ṣe tó, ìjẹ́ kìdè bí wípé wọ́n lè máa lákọ̀ aláàrí jẹ́ àwọn náà rí ẹ̀rú bà wọ́n kí làwọn sọ lọ́rùn tó jẹ́ pàwọn lọ wáyàn fún àwọn orù ó lè jẹ́ orú tí làwọn ó tẹ̀lé ẹ̀mọ́ wò pé ẹgbẹ́ iṣẹ́ mi jọ́ mi ẹ̀mọ́ wọ́n tó bá tẹ́ èyàn wà wó ìtọ́ bá lénú iṣẹ́ ìwọ lọ lọ sí lè wọ́n lọ́sí

ń jò láàrù ọlọ́lá ti wu àwọn aláàjẹ́ mà pé ẹrù nǹkan náà débi tọ́rọ̀ ọwọ́ yìí ẹ̀pẹ́pẹ́ àtàwọn fóònù nǹkan náà mọ̀ fóònù wọ́n kẹ́rì ọlọ́lá wà láàjẹ́ mà pẹ̀lú kankan lérí débi tẹ́ pọ̀rù ṣe kí ni ọ̀rọ̀ ìyàwó ìnà àlùkùránù yóò lè súrà míì súrà tí a fi sọ rí ànábì Yúnúsù ní èsì pé bóyá tí ó sọ̀kalẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ókọ kọ̀ bá alùkùránù wá èsì pálùkùránù ń dé wọ́n sọ lóókọ àwọn àfáà tí wọ́n sọ lóókọ wọ́n máa wo àwọn àṣẹlẹ̀ tí bá ń pọ̀ ní súrà kọ̀ọ̀kan tàbí gbólóhùn tí a ń lò tí wọ́n ò tí lò ní ìwò fi sọ tí ọ̀kọ́ mà gbogbo kọ kéèsé gbogbo ìsọkùránù ló kọ tàòfíìkì ní kéèsé tàòkìífì bọ́lọ́n bá ti fi ìyànṣẹ́ kò ń gẹ́rẹ́ ní wọ́n lè sọ lókọ mí tàòfíkì ní tàòfíkì láàsọ wípé mẹ́bà ti sọ ọ̀gbọ̀nọ̀gbọ́ mímà tó tó lè gbọ́ ọkọ̀ mi ìmọ́ tó pé ó kọ báyìí tó jẹ́ ìbẹ̀rẹ̀ tó bá kọ́mọ̀ ni ó gbèlé orí sórí ìta fẹ́ wọnú ẹ̀ nígbà bá ń lọ láàrín ti sọ̀rọ̀ àlẹ́bí yìí ń sùn bẹ́ẹ̀ ni

nìta nítorí pé dájọ́ àwọn obìnrin pọ̀ mú ẹ̀ máyídà ti sọ̀rọ̀ ànábì ha àlàáàmù wọ́n sọ̀rọ̀ yẹn ẹran tá jẹ wọ́n sọ̀rọ̀ àwọn àti ní Tàóbà wọ́n sọ ọ̀rọ̀ ràkọ́dí tábà láwọ àwọn múmìnì, àwọn tí wọ́n gbọ́ ológun ìtàbù tọ́rọ ló ń gba tún bá wọn lórí pẹ́bẹ̀ láti sọ̀rọ̀ wọn láti pẹ̀lú ṣúrátù kí ni ẹjá wọn bá ti yóò sànàlù. àfáàlù wọ́n sọ̀rọ̀ kórí ogun bẹ̀ fa lè di kí ni lórí àfáàlù jẹ́mbẹ́ tilé tí a máa bá lè náà lọ. Bismillahirrahmanirrahim súra kọ̀ọ̀kan ní orúkọ tó bá rí mi kò níjò gbójú òkè pé àkọsílẹ̀ níbi torí wípé kùránù gẹ́gẹ́ nígbà ọlọ́run sọ kéèsè bó ṣe bá wà rí kéèsè pọ́ bá títò báyìí gbogbo bí ẹ́n ṣe tó bí ẹ́n ṣe rí tòní pẹ̀lú bí ẹ́n ṣe gbà láyé àwọn èèyàn kìí ṣe pé bí ẹ́n ṣe sọ̀kalẹ̀ oníwò tó báyìí lójú ayé oní nǹkan ó ti kú ó tó rí tò àbúbákiri ọgbà wọ́n fẹ́ ṣe ojú ayé mọ́rùkọ́ ẹ̀gbọ́n láti tó

ní mẹ́jọ òpin ilé náà sàn pé nábìlà ọ̀pá àwọn ipò náà tó bẹ́ẹ̀ náà láwọ́ lórí un àbí o mẹ́sẹ̀ jẹ wá àgbẹ̀kọ́ lè máa pọ̀ náà ni ó ní kìí tí a fi sàwọn ilé kan ti ṣe tí wọ́n ṣe ọ̀bá tí ní kùránù ká hmm. padà wọlé nígbàgbà tó ha bá ti kú tán níbo ló ń bọ́ sí sálùkù ẹ̀yàn máa ń jókòó ti dẹ́yìn níbo ló ti gbà abá béèrè pé talọ́ abákọ́lá ta ló ti kú lógún sí ogun tàbí talọ́ hánú mọ̀ránà ó ti bá bá dìbò lọ. talọ́ bá talọ́ hánú nìta òun ti bá wúdù lọ. máìdàgbà ó ti lọ pẹ̀lú àwọn tó kú lójú ogun àzáàbù. àjálàbù. èyí ò ní ó máa rú fi gbà ló fi mú màrà wá pé á kò ní ìjọ. ó fi ṣe. ó mọ̀ ọ́ tún ó ń ṣe.

àwọn èèyàn wá ń ka kùránù lóríṣiríṣi ọ̀nà tí ó jọra wọn nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n ń ṣe mùsùlùmí tó èyí ṣe lábáwá wọ́n ti ń wọnú láàmù láàmù ti tàkà ti wọnú ìsìláàmù náà wá gbé mara wà pé wọ́n lọ gba kùránù tí ó ń kó jọ lójú ayé umaru wa. òun wa ti tẹ̀lé nínú ẹ̀ wa dà wà náà ló ní wọ́n kọ́ ó ní ọ̀nà tó ní wọ́n kọ́ sí ọwọ́ apin káàkiri gbogbo ibi tí ọyìn ajẹ́lẹ̀ ajẹ́lẹ̀ sí ìdí ẹ̀ máa kéde òun kẹ́nà fún ọmọ tó ké mi yọ yàtọ̀ sí. àdéhùn ọlọ́run ni pé àwọn aláṣọ kalẹ̀ àwọn alámọ̀ kéèsì wà láti sọ́mà èmi ẹ̀ náà ni ọmọ ẹ tí ń rìn oríire ní fún ọ̀pọ̀ ọmọ ẹ̀hún kẹkùránù wọ́n náà wà ní orí iṣẹ́ iná nánú nàìjíríà dìríkà wọ́n iná na àfihù ayé sì ti gbé ọ̀pọ̀lọpọ̀ àbá àjọ ọ̀fẹ́ fọmọ sí di náà yá kùránù kí lọ́gbẹ̀ fún ládojúkọ ọlọ́run ló àníyàn rẹ̀ ni ó ní pé iná sọ̀lá tí wà lóṣù kí wà máa Iná nánú nà sọ, kẹta láti sánmà, àwọn aláàmà àwọn ọmọ ti ọlọ́run ti lọ àwọn. àwọn Usmanu ti ṣe tí ọlọ́run ti lò á anábì ti ṣe tí ọlọ́run ti lò ó gbogbo àwọn tí ó ń ṣiṣẹ́ tí kùránù fi ṣẹ́kù débi sáwà ìgbogbo bàbá wa sáà ti kì wọ́n ti ṣe tí á tí wọ́n náà fi kéwú ọwọ́ kùtẹ́ tó ṣe tọ́lọ́ wọ́n fi lò wọ́n náà fún kíni bọ́ọ̀lù kùránù ó retí pẹ́rẹ́ àṣọkalẹ̀ ẹ̀nà làúlà á fi súnú kọ́ mọ́bà àparí alẹ́ ìsádúgbò yìí zóòní nígbà àdìdì ẹlẹ́rìí ìsìn ní ilé ẹkẹ́ ẹnìkan rúkù àrùn ẹ̀gàdé ó dá a fún àwọn ọmọ òní náà náà nù nàzárí náà wọ́n ọ̀fẹ́ gbòòrò ẹ̀ má

ó ti wà ní àwọn tí ń gbógun tì ọba àmọ́ lọ pàdé wọn ọba àmọ́ lọ fọ́wọ́n bá wọn ó ti wà nígbà tó jí ní kankan ò nípa ó nípa lórí pé kùránù yóò ti fi kíni kò ní parẹ́ ọ̀pá tí ó rẹ́ lé bàbá yìí Inna nanu nazzalina ị na Gbogbo Kùránù tí bàbá rẹ̀ tí wọ́n fọwọ́ kọ tẹ́ndà fún sí tẹ́ sẹ́kù wọ́n ti fi tẹ̀ pàtàkì. Wọ́n ti já. Wọ́n bá orúkọ tí kí ni ó jẹ́ ìdíṣùkọ̀ránù ìdíṣùrà ń jẹ́ tàfẹ́ wọ̀ ní ìsinlọba lọ́kẹ́ àfáwà àmìnà ṣúra ọgbẹ́sí ṣúwò ọgbà ọ̀rọ̀ ọgbà kò sí kò sí tó wì tó lè wì tó dá yóò bá tí ó bá lárúbáwà ṣúrù ṣúrù lọ́wọ́ jẹ́ pé ṣúrù tààrọ́ ká ọgbà náà pè ní tó nínú àlùkò àárín àwọn ọlọ́gbà wa ọgbà ọ̀rọ̀ ọgbà ọ̀rọ̀ jésù ọgbà ti ẹ̀fọ́ ọgbà ẹ̀fọ́ sẹ́gbẹ́ ẹ̀márágbà ẹ̀fọ́ kéèkéèkéèkó ọgbà kéèkéèkéèkéè kéèkó ọ̀sùnlágbà ọgbà eléyìí ọgbà ọ̀rọ̀ ọlọ́run láàṣọ ní ṣúra tuntun Ọ gbádùn ẹ̀ àyè ò bá ń bẹ lọ́dọ̀ wọn ọlọ́run kọ́kẹ́ wọn wọ́n wá pọ̀ lọ́dún yìí nínú nàìjíríà ń gbà ọ̀rọ̀ ni Maka ni súrà kan ti sọ̀kalẹ̀ ibi ẹ máa retí tí ó máa treat tí súrà wọn máa sọ̀rọ̀ bá ọ̀rọ̀ mọ́lọ́lọ́kà lẹ́mọ̀ bá bẹ̀ torí mo dùn á ti súwà àlùmọ̀kíyà yẹn àtọ́pìkì tí àwọn súrà tá a bá pè ní mọ́kà ló ti sọ̀kalẹ̀ ètò ẹ máa rí lọ́pọ̀ àfi tí àtàwọ̀ àtàwọ̀ kẹ́rin fún mo ti sọ pé mẹ́rin sàkùrọ̀ àmùjọ́ hmm àti ẹmọ́ sọ fún ọkún mọ́kà ló ti sọ̀kalẹ̀ kọ́sọ́ fún ọmọ rí àtàwò ètò sọ̀kalẹ̀ ní Mẹ̀dínà tí ó ṣe rí ìgbà náà ni wọ́n ṣe kọ́ ní tó bínú láti pé súrè léyìí mọ́kà ló ti ṣe kíni ló ti sọ̀kalẹ̀ tàbá tó wá ń lọ a máa rí àyà tó jẹ́ pé Mẹ̀dínà ló ti ṣe kíni ìdímọ̀ kánù àfi ìtìtì ọmọ bá ní sọ̀rọ̀ lé lórí ìmọ̀lọ́ ọlọ́kaní àwọn bá ti pé súra súra maka àbáyà maka ẹgbẹ̀ ní súra pẹ̀bọ̀rẹ́ súra pẹ̀bọ̀rẹ́ ìjẹ́ lè pé nù tọ́bá ti mà pẹ́lẹ́bọ̀ ní mọ́kẹ́ o mọ́kẹ́ torí ó ríran rí ẹ̀ẹ̀kẹ́ ara rẹ̀ láì hmm, pẹ̀bọ̀rẹ́ nù súra pẹ̀bọ̀rẹ́ ni gbogbo tí a maka ló ni torí tí a ń fi ìjọba maka ṣe ní ìgbógun tó sáà

ọmọ sóòsà ọmọ sóòsà ọlọ́mà gbọ́ ọlọ́mà gbọ́ nígbà tó yóò rà mọ́ta orí tí wọ́n bá ń bẹ̀nu èyí ò ní ọkọ́kọ́ gbọ́dọ̀ palẹ̀ wọ́n náà gbọ́dọ̀ fẹ́lẹ́ ń bẹ̀rẹ̀ kéèsè ìrún láwà mójú tó ń gbà tó ṣe bẹ́ díẹ̀ ètí ọ̀jẹ́ lómi nù ó lè jú lọ́kọ̀ọ́kọ́ jádànù ọlọ́ọ̀kọ́ gbogbo dìnà ó tó lè ní ládàrún ó lè jáde mọ́sáàtì tí a bá róńdé sí ẹ̀kọ́ ọmọ pẹ̀lú mùsùlùmí

àmì sábọ̀ àtò lẹ́yìn ẹ̀ nínú ọba dámọ̀ pé òun fi yẹn rí sí ẹ́ tó fi ń bá wọn wọ ọ̀rá wọn bá ọba bọ́ wájú wá wọ́n bẹ̀ Àdìmọ̀ ìgbé ọ̀gá àwọn ẹlẹ́bọn. Nítorí wà nígbà ṣiṣẹ́ àṣedànù. A ní kírun lẹ́yẹ dábá kí bá ọdọ́ òṣẹ́yẹ pẹ̀. Ah, hmm. Nítorí pé iṣẹ́ àwọn ẹlẹ́bọn ni ìlú èdè iṣẹ́ mùsùlùmí ayé èyí táwà mà ṣáà mà wá nínú ẹ̀sẹ̀ ní wípé nǹkan wíwò ẹbọ ni ọba àmà wọwọ́ ọba àmà wọ́mí tọba tí ń sọ ọmọ àkọ̀kọ̀ fáwọn èèyàn

Wọ́n ti ọ́nà lé ọ̀dà mọ́ ọgbọ́n àṣúwọ́n. Wọ́n tó áyà tí ó múlé òun. Tó mú ìwà ń bẹ́ẹ̀. Lọ́ọ̀bá wù fà. Lákùnjẹ yẹ́ wà fẹ́ lẹ́bọ. Èyí tí àwa mà fẹ́ máa. Ìtọ́ yẹ ayé ké tán fi pọ́ wá. Ọ̀nà àti inú àdísì ànábì. Iná òkú ọ̀nà àtàdísì ni ìtàkùn ọ̀bá wà. Ìtọ́ ọba ń wà kiri. Wọ́n máa wá fi ẹkiri ń ṣe. Àtàkàwà bẹ ọlọ́run wípé májẹ̀ṣẹ̀ ti wọ́ yẹ. Májọ̀ yẹ kó olùdó, ọmọ pẹ̀ májẹ̀ máa bí ń wò. Wọ́n bà náà. Ọba títà bá débẹ̀ ni àwọn sọ àwọn tọ́pìtì tí kùránì gbé wá múra tó bá sọ̀kalẹ̀ mọ́kà tí ó máa sọ yóò máa sọ yóò máa ṣiṣẹ́ àti pa òsàrẹ́ ìsìbátò hmm. yóò sì máa kọ́lé fún iṣẹ́ ta yóò máa kọ́lé fún máa fádà tó tó tó lè máa gbọ́ ń bẹ̀ ní albáàtì wal jaza yóò tó máa sọ̀rọ̀ pé ó kùn jọ kan ayẹyẹ ṣe ní ọmọ ẹgbẹ́ lọ́gbẹ́rẹ́ ó gbọ́ dìde ó kún ní ẹjọ́ kan ó sì kóró iṣẹ́ ọbẹ̀ tán ọjẹ́ rí ni ọjẹ́ bí ìtọ́wọ́ máa gbọ́ ń bẹ̀ lọ àti tó bá ti jọ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn àfáà tí wọ́n máa ń kọ tàbí sírù tí wọ́n máa ń fi tọ́pìkì kì í ránṣẹ́ máa ń wà lọ ayé léyò láti bí ìjẹ́bì tí ó sọ̀rọ̀ nítorí alfáàtù àjẹ́zà àtàfí ogbò ẹ̀ tàbá ń kéré lọ tàbá ń kéré lọ inú àwọn ayé àtọwò rí wá ṣe ti jẹ́gbà pé ṣe ti mátà ìrẹ́ni wà ní fún sàbíṣàkẹ̀ẹ́ لما أنزلنا a فاتع للذين يتوبون الكتاب من قبلك báwọn mí ọ̀tí ẹgbà wọn ọ̀gbà léyẹ nínú àwọn ti ó gbà gbogbo gbáyà tí bẹ́m̀bẹ̀ pátá oní màkíyà nínú wọn ni alhassan àti ikrima imamu àtọ́ imamu bó wọ́n dúró lórí pé gbogbo ni ìdúnni ìsìsìnà ẹ má yọ kankan lẹ̀ gbogbo àyà rẹ̀ pátá mákàlì sọ. mákàlì ọ̀jọ̀pá àwọn ní ti màdínà ń bẹ̀ àmì ní méjì ni àmì ní ni ayò ogójì màdínà ni àyà mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọ́n gbà pé Màdínà ni. Màdínà ni. Súrátù Yúnúsù tí a fẹ́ wọ́bẹ̀ yìí, à ń palẹ̀ ẹlẹ̀ fún. A palẹ̀ fún. Ọlọ́nkọ́ sọ ájú ọ̀lá lọ. Àmín. Abdọ́là búnú àbá. Òun gbà wípé Mákà ló ti sọ̀kalẹ̀. bá ṣe wí ìmáàmù kálíbí lọ́dọ̀ tí àyà kan náà lọ́gbà pé ó lè má jẹ mọ́kà ń bẹ́ ìgbọ́lọ́ ti ní mínú mú máa láyú mínú bìí wọ́n àti ọ̀gbá tá a fi rán ní Rasulu sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ táwọn àfá àgbà wá wọ́n ní Ahnaf olóhun kírun lẹ́yìn Umar ọ̀rọ̀ Ahnaf ni olóhun kírun lẹ́yìn Umar bun ọlọ́ka suratu Yunus àti Hud òkè sóra yìí lórí ìrun kan ọ̀pá kan parí ẹ̀ lẹ́kọ̀ọ́ tí ń sáfà sámọ́ mọ́dámọ́ta ni wọ́n òkè tí mọ́dámọ́ta ni lọ́mọdá sí yóò kò tó kí á sámọ́ ẹ̀ tó ń sá àti ìsọlẹ́wọ̀n ìmáàmù ẹ̀ máa bá ní fikún díẹ̀díẹ̀ Báni fi kún ẹ má jẹ́ ọmọ ní múdí àmàta ni máa. Àfẹ́ ládáyàn ó lè máa pè ní ìfọ́pẹ́ ẹmbá tí múdí àmàta ni ò ní ládáwọ̀. Wà má kánà lọ́wọ́ rí òṣèré àti ìmànà. Ọlọ́run èèrà gbàgbé èèyàn láre. Èèrà láre. Àwọn Mùsùlùmí náà kálùmù jìrì ní. Ìwọ́n ara Àràbíkọ̀ kan tàà bá wí, lórí àràbíkọ̀ wọ́n lè lọ gbà ládá Ẹni ó ké lórí àràbíkọ̀ kan, ẹni ọgbọ̀n ládá mẹ́wàá. Sọ́wájú ẹni tọ́lọ sùn. Tàbí lọ wo fídíò ó ṣe. ẹjá bẹ̀. Hmm. Tilka ayatul kitabil hakim. ọdí alif láàá rọ́ àti sọ̀rọ̀ lé lórí nígbàtà wà ń bá kọ́ra tẹ̀lígà ayá tó ní kí dáàbì láàbí wọ́n gbà wípé ìbẹ̀rẹ̀ súrà ní àwọn míì sì gbà wípé mọ́jísà ní mọ́jísà lọ ní mọ́jísà lọ jẹ́ nítorí pé àwọn lárúbáwá wọn àmàtúwẹ̀ ní mọ́jísà tó lé nàbí ìwà tàjíìsù ìkùfà wọ́n fi kó gbogbo kèfèrí àkùrẹ́ẹ̀ṣì wọ́n fi kún aládára pé wá tó alìfù láàmùrọ́ máa bá tú tó bá tó bẹ́ẹ̀ pé lárúbáwá tó pé rẹ̀ mọ́ orí tú àwọn míì wọ́n máa tú wà ní alìfù láàmù mímù alìfù àlá láàmù jùbìlì rọ́ mímù Muhammad bí eléyìí náà ni àwọn bí a máa tú wọ́n ní alif lam rọ wọ́n ní alifu ó túmọ̀ ana lam ó túmọ̀ allah rọ ara ana lọ́ọ́ ara wọ́n ní túmọ̀ yìí Alẹ́mù. Èyí tó ti dáa jù ní kó bílẹ̀ fẹ́ ní tọ́sọ. Ọkàn tẹ́lù tó wúwo. Mo ń dìrú rẹ lójú. Lẹ́fùsù ni. Ilẹ̀ bẹ́ẹ̀. Tìmítà ayàtò kìtà bẹ̀rẹ̀ àti. Àwọn míì sì gbà wípé ìbúra ni. Bí a ṣe wíhun, wọ́n fi búra ni. A sì nínú àwọn àfáà nínú wọn ni Sàídù búnù Kọ̀tádà. Òní Alif Lam Mim tó bá wù Alif Súrátù Alif Lam Mim, kálọ́bù ní Súrátù Alif Lam Rọ̀ káwọn pè ní súra ti Yunus wọ́n ló kọ súra ni wọ́n ló kọ súra ni. Ọlọ́run ní ìgbà ẹ̀kùn ìgbà bẹ̀rẹ̀ àti sílíkà sílíkà a rí pé nínú èdè tí nìkan ni ìṣàrà mẹ́ láàmù yẹn láàmù búdù ni wàlẹ̀káàbù lè lè mọ̀hátọ̀ tí nìkan ni níta àfi ṣe sàárà kéṣe gbogbo kéṣe gbogbo kílíkà ní tọ́ka sí sàárà ìtọ́ bá tó jìnà láwà tó nǹkan bá jìnà láwà fi láàmù kan ẹ̀dá wa dojúkọ láàfi káàfù jẹ̀ sí ó di kílíkà. Ìlú Kùránù sọ jìnà jọ ni àwọn àlùfáà ní Kùránù ò jìnà ọ́dà bí dálíkà náà ni tàbínú sọ́tù bàkọ́rà lè tàbínì ni wàlèlè ẹ̀sì bá ẹ̀kọ́ àwọn sọ pé kílíkà èyàn kò dúrẹ̀ pé ó dà sọ́dá kìíní àti òpin táàmùn ó lè máa nìyí ní ojú èyà sọ́dá pé kíníhùn Àbàbàrẹ̀ gbogbo alágbòjú wo bẹ̀ pé kí nìkan ọ̀hún. A lè fùrá ọ̀tún pé bàbá. Aya ni. Alhamdulillahi. Rọ̀bílẹ̀ ààrẹ̀. Wọ́n rojú ara ayé ìtòní. Wítòní. Rojú ara ayé ìtòní. Bọ́tòní. Kàrójú kàrà ayé ìtọ̀lá. Kàrójú kàrà ayé gbọ́dọ̀lá. بلا وقت الكويب بعلم والهراك له بدا سباب لكل العارفين به أرشدتنا بمقامات العلوم كذا أطالب أنت رشيد صاحب كلهما